وكل برعة ضلالة وكل ضلالة في النار ثم تأيمان السلام عليكم ورحمة الله وبركاته نعم أبقى لكي الله سبحانه وتعالى أما كيفو يعزاك ورحمة بنات إشعبية ويقول عشق ابن تيمية رحمه الله إليه كياني شعلي شعلي كياني ورحمة الله إليه كيوزا دينا ورحمة pàápàá jùlọ pẹ̀lú ààrẹ pọ̀tọ́tù ṣe àlùwárí àláàdá صالح بن فوزان الفوزان رحمه الله تعالى ورعاه فلا سبحانه وتعالى كذلك وسوانا فاني من آيات من القيامة على قلنا ونقضى في عود القوام ترى العقيدة والوافقية إنها àlàyé ilé tí a bá àwọn ọ̀rọ̀ onírànlá tí ṣe ṣe ṣe tí ó lọ́wọ́ mọ̀ọ́dán tí wọ́n lè fi gbogbo àdìsí àlàyé àwọn kókókókó nínú ọ̀rọ̀ náà. Ṣáàlọ́ ta'ala ibi tí a wà, ó náà ní ààrẹ nígbà tí a fàájú sọ̀rọ̀ àgbàlùhúdá ní wàhán. Àfàlàyé yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ yóò ti kọjá. Ìgbà àlùhúdá ó lè jọ́nà méjì kílá bí ṣe fọ̀ọ́dá ti ọ̀nà àgbà ìtọ́ka sí àdúgbò ọ̀nà fún yàn ìyá tó lọ́pàá subhanahu wa ta'ala pé sọ̀rọ̀ nípa àwọn ìjọ Samud wa ana Samud fahadaynahum fastahabbu al-'ama 'ala al-huda àtàlàyé kí n sọ sí àwọn àfà tí wọ́n sọ lórí gbólóhùn ilé àdékọ́lá káfà abúlé àbáyà tó lọ́dọ̀ máa ń ó sọ fún wa pé ìtumọ̀ fahadaynahum eh, ní wípé bajanna lahum wọ́n ti dà áwùn náà wò a kò wọ́n sí ojú ọ̀nà tó tọ́. ìdán pẹ̀lú àwọn yóò fẹ́ náà báyìí yìí àti afáwọn afáwọn ìrọ̀lẹ́ ọgbọ̀n ta'ala àlàyé ìjẹ́kábọ̀ wípé adẹ́pẹ́ ọ̀nà ìpàtọ́wọ̀ ọba subhanahu wa ta'ala tó ń sọ ní ayà ìlórí òun náà ni àjàlá àdàtù ọ̀gbàyà òun náà ni ìtọ́ka ọ̀nà fúnyàn ìjúwe ọ̀nà fúnyàn àti ṣàlàyé ọ̀nà bákan náà a sọ pé irú ìdáyà yìí ó náà ní náà kí àwọn ànábì tí wọ́n ní nàpá lórí àwọn àfà ẹ wọn láǹfààní láti júwe ọ̀nà fún yẹn láti ṣàlàyé ọ̀nà fún yẹn ìdáyà ẹ nípa pé wọ́n ṣàlàyé ọ̀nà fún yẹn ìdáyà náà ṣùgbọ́n lórí ìdáyà wo ìdáyà àtẹ̀lára tí wọ́n tẹ̀yà ìtẹ́fi ń júwe pé báyìí lọ́nà wọn kò ṣàlàyé ọ̀nà fún wa. ṣẹ́kùn ọ̀gá ní ní ìdáyà àti ìfiniṣe kò gẹ́ wọ́n ilé hàn àti ìṣípayá ẹ̀mí èèyàn tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala iná ìlú ìṣípayá ẹ̀mí èèyàn sí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹni pẹ̀lú bí bẹ ẹ bá sọ̀rọ̀ bí bá sọ̀rọ̀ yẹn ẹ̀ ń jùlọ ẹ̀rọ fún mi ṣùgbọ́n gbígbà nǹkan tẹ́ ìfàlàyé kó yé yẹn kó gbọ́ yé kó mọ̀ lò kò sí lọ́wọ́ ìdákankan ọ̀rọ̀ bá lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lẹ́nu àtọ̀ òfin pọ̀ àtàlàyé adẹ́sọ́rọ̀ àyà tí ṣe kò fi ṣe àdé pé iná ká látàhàdí mọ̀dàhàbàtà ọ̀làkẹ́nà ọlọ́run yá ìlú nìṣá wọ́n sọ fún àdúgbò náà pé pé ó lè fẹ́ tó bá wọ̀ mọ́ rẹ̀ afẹ́fọ́lá bù lò zórí nígbà tí ṣẹlẹ̀ abẹ́rẹ́ nìkan náà wà fà tó sọ pé àdínù hakun wà á di ìbò lóòrò ìgbàsẹ́yọ́rọ́tì lọ́gbàsọ̀ ẹ̀sìn in tó jẹ́ òdodo náà ní jẹ́sìn àdínù hakun wà á di ìbò lóòrò ìgbàsẹ́yọ́rọ́tì wà lọ́gbàsọ̀ lóòrò ìgbàsẹ́yọ́rọ́tì wà lọ́gbàsọ̀ àfáà sọ pé àdínù ẹ̀sìn hakun wà á di ìbò in tó jẹ́ òdodo tó ẹ̀sìn òsì ó sì jẹ́ pé ní kéèrè ó gbà lóòrò ìgbàsẹ́yọ́rọ́tì wà lọ́gbàsọ̀ قلنا يعني نريد قلنا يعني نريد الدين والحق والعمل الصالح والدين يطلق ويراد به الجزاء كقوله تعالى مالك يوم الدين ويطلق ويراد به الغلو والانقياد وإضافة الدين من الحق من إضافة الوصول إلى صفته أي الدين الحق هذا صلاح بريء إن الله قد قد هو قضيت بزمان بلدع من أطرحكم يحقكم بمعنى ثبت وجب وضده الباطل ìjọ àdúró sí ní ìrẹ̀lẹ́kọ̀ọ́ tó lọ́rọ̀ pọ́. ṣé fọ́ndáì wọ́n tẹ̀síwájú nígbà àlàyé ọ̀rọ̀ ibùdó tẹ́gbà rahmu lọ́jọ́ ta'ala ó ní lè yóò rí rọ̀wù aládìíní kò gbòdì lè yóò rí rọ̀wù aládìíní kò gbòdì kó lè bá a fi hàn lórí gbogbo ẹ̀sìn yòókù. ẹni pé kí Allah subhanahu kó lè bá a islam Islam kó jẹ́ kí Islam kó hàn lórí gbogbo ẹ̀sìn pátápátá. àwọn tí sẹ́kù ibùdó tẹ́lẹ̀ àfọ ìwà ìmọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ara ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn tó pọ̀ láyé ẹ̀sìn tó kéde ẹ̀sìn pọ̀ láyé. ẹ̀sìn kan sọ pé kò sí ẹ̀sìn kankan táwọn ọ̀fíìsì láti ẹ̀rọ ní tó sọ ìrànwọ́ òdodo. ìmúdéyà ló sọ pé kò sí ẹ̀sìn kankan tó jẹ́ ẹ̀sìn òdodo tó jẹ́ ẹ̀sìn tó yẹn tàṣeyọrí ń bẹ̀rẹ̀ ẹgbẹ́sọ̀rọ̀ ìlà tí ìlà ìgbà lọ́rin ẹ̀sìn kẹgbẹ́rún wa subhanahu wa ta'ala tí ó yọ̀ọ́dún sí tí ó gbà lọ́wọ́ ẹrú pé tọ̀ orí ẹ̀sìn tó ìtàgé fún ẹ̀rù lẹ́wẹ́ yóò lọ nìkẹ́ni kó sọ pé kò sí ọlọ́mọba mi àyàbàlá ẹ̀sìn ọ̀rọ̀ yẹn bàbá wo ní gbangba ọ̀rọ̀ yẹn dáa ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò kó tó ó bí àwọn ìdáhùn fún wá ìdáhùn kún láàrin àyíláhù àwọn àṣìláàrọ̀ ọ̀fẹ́. Nígbà tí ó sọ pé àwọn wàlẹ̀ ní ẹ̀dẹ̀ òun lẹ́mí dúró ní ìlú báàbí. Dáre kàbí àtàlára wọn hàk. Ó mọ̀ sí pé àwọn ìláhù mi, àwọn àríyá orí ara àwọn ọlọ́mọba mi tó wà àwọn ẹ̀mọ́ jọ́sìn. Ṣùgbọ́n wọ́n yé sí ọlọ́mọba òdodo. Tàbí wọ́n fi dáre kàbí àtàlára wọn hàk. Inú torí ẹ̀ ló jẹ́ pé ọlọ́mọba àlá òun ni òdodo. Wà á nà mà yẹ̀dẹ̀ òun lẹ́mí dúró ní yí màdá bọ́ọ̀dì ìtàwọn ẹ̀ tó ń sìn lẹ́yìn ọlọ́run tí wọ́n pè olúwa ẹ̀ mùsùlùmí. Oyè náà abẹ́ tún la ilaha illallah, a sọ pé la ilaha la ma'buda bihaqqin illallah. Kò sẹ́ńtà lè mọ ẹjọ́ sì fún lódodo lódodo kí n sọ la ilaha illallah ó tọ́jú àwọn yẹn pẹ́jọ́ ti fáwọn oríṣiríṣi àwọn ìtọ́ ní ṣùgbọ́n àwọn kan yẹ kí ni wọ́n ẹ̀ ní hákù sí ìbàdàn. fàyídá ìdí ṣe kébùsọ̀ ní àsọ́jú rẹ̀ mọ̀ lọ́sọ̀ ara nígbà tí mo yíra wà láti dín ìdẹ́kùn yìí kó lè bá àti ìsìláàmù rẹ̀ lórí gbogbo ẹ̀ pátá kí lọ́sẹ̀ ìsìláàmù mẹ́ẹ̀ ó ṣe ìsìláàmù pé àwọn nǹkan bíi náà wà táwọn ọmọ ń pè kí ni ó ń pè lẹ́sẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ bó ti wulẹ̀ púpọ̀ tó ẹ́ lọ́sọ́rọ́ ni ẹ̀wúdí ni mọ̀dúsí ni àtúndì rárá àwọn ìtàwọn yẹn pè lẹ́sìn lémi ìsìláàmù ni ó mọ̀ sí ìlòkè yọrọ wù aláìsí ìlòkè yìí ọlọ́wà ọ̀rọ̀ àmì sábà pẹ̀lú ọ̀nà ẹ̀mà ìlúdá wọ̀dé ìhàkì pẹ̀lú ọ̀nà ẹ̀mà àti ẹ̀sùn òdodo láti lè bá fi ìsìláàmù yẹn hàn lórí gbogbo ẹ̀sùn pátápátá. fáyì kí ṣe fọ̀ọ̀dán wá sàlàyé lórí ẹ̀. ayé ṣe fọ̀ọ̀dán wá sàlàyé wá wọ́n ní ayé wọ́n ti túmọ̀ sí ibùn tẹ́lẹ̀ ọlọ́run bá bá lóye fúnra pẹ̀lú ọ̀nà ẹ̀mà àti ẹ̀sìn òdodo kó lè bá àgbé ìsìláàmù ga kó lè gbé lékè gbogbo ẹ̀sìn yòókù kí wọ́n náà mú kẹ́sì ìsìláàmù tó nígbà tí ó mọ̀ tó ga lórí àwọn ìṣòkù nǹkan mẹ́ta náà ó ní bẹ̀rẹ̀ fún jàdí pẹ̀lú ẹ̀rí wàlìbàyàn àti àlàyé ẹ̀rí náà wọ́n jihad àti jihad ṣiṣẹ́ ìtọ́wọ́ ìsìláàmù mọ̀ lékè lórí àwọn ìṣòkù nǹkan mẹ́ta

lọ́jọ́ tẹ́ ẹ̀rí mùsùlùmí pẹ́lá pé gbọ́dọ̀ ẹ̀rí ṣàlọ́gbà mo ń lọ sí dáàbò mi tó adéhàlùkọ̀ láti wọ́n ká àwọn ah, alùkọ̀ yìí láti kẹ́ ìjẹ́kẹ́ wá ṣe wá bí a ṣe fíìsì dada tá a lè jada pàdó tá a lè ṣe gbá tẹ́ pé ìṣìta bá parí àwọn ọ̀tá kí lẹ́ni yẹn pèsè àpò jihad gbọ́ ṣé ìyá àgbà kọ́kọ́ inú ìgbà tó sáwọ́ fún ọgbórí ẹ̀yìn tí mo lè ṣe oúnjẹ ìlú ah, ní ṣe sọ̀rọ̀ pé àwọn àti àmọ́yá o

nígbà tí gbogbo yorùbá wá ṣiṣẹ́ má wà pẹ̀lú láti sọ̀tún pé jihad láti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ pé nínú àwọn èyí tó jẹ́ pé dáwọn àfàlàfí yà sọ ẹ́ tó jẹ́ dáwọn àfàlàfí tó jẹ́ kòkòrò lóṣù islam ní wípé jihad lóòótọ́ ọ̀nà ìṣòwò àlùwà tó ti yé ṣùgbọ́n ó ní mọ́jẹ̀mú ó sì ní ẹjẹ́ wọn ó ní ṣòro wàdọ̀wábìtì wàkọ̀wáì tó débi àárẹ̀ ló fi tẹ́pẹ́ ṣe fọ̀ọ́sán sọ pé yóò mọ borí gbogbo ẹ̀sẹ̀ alájẹmí ìrà àbíyáni bí fún jẹ̀dì wọ̀n bàyáni wọ́n di àárẹ̀ àwọn akọ́dé ẹ̀rọ rí rẹ̀ pé ǹjẹ́ ànábì sọ́lá nínú mọ́ní àgbẹ̀dá wà tàbí sọ́lá ǹjẹ́ ànábì lo ibi ṣe fọ̀ọ́sán sọ ǹjẹ́ ànábì sọ́lá sọ́lá ǹjẹ́ ànábì ìjọ lo mẹ́tọ́ọ̀dù ṣíṣe fọ̀ọ́sán sọ nígbà tó wọ́n ṣe pẹ̀tọ́lọ́jì ẹ̀rí ni wọ́n kọ́ máa ń sọ fáwọn èèyàn wọ́n kì í kọ́kọ́ lẹ́yẹ̀ ó lẹ́rìí kan nísì ó ti rìn kankan ojú mo ti lẹ̀ yìí kí ló lẹ̀ nísì ánà náà rà èyí tó kọ́kọ́ sọ yàtọ̀ fún jà ó kọ́ fẹ́ ni ẹlẹ́rìí lórí ta àdìsí báyìí báyìí báyìí báyìí wà lórí ẹ̀ ó jà nìyẹn pé àdìsí tó ń fún yẹn bẹ́ẹ̀ kò yé àgbàyà kéferí olùkọ́ tọ́lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ọ̀tá ara tá a bá rí kìí ṣe pé kákọ́kọ́ pa ìlú kọ́kọ́ kí kí láàkọ́kọ́ fún hallelujah káàkùn tí ó gbogbo yé wípé Islam ní ẹ̀rí ẹ̀rí àkòrí aṣàlàyé ẹ̀ gbogbo tá a fọ́bìnrin ṣàlàyé ẹ̀ nígbà náà tó bí wá tó lọ mẹ́wàá ẹ̀wà tó kọ́ ní wa níbi ẹ̀sìn wa bàbá tó kó tẹ́lá sọ pé ìyẹn fẹ́ ṣe dáwà tó fẹ́ ṣàṣeyọrí àtúntàlà sínú mọ́ni hajj àwọn sálàfù pé tó fẹ́ mọ́ni hajj àwọn ànábì ọ̀rọ̀ àlejò sálàfù. ẹgbẹ́ ní sọlọ́wọ́ sálàfù àlejò sálàfù àlejò fi àwọn èèyàn ẹ̀rí ló sì fi fi àwọn èèyàn ilé àwọn sálàfù àwọn èèyàn ẹ̀rí. àlejò ṣe jìyà lóòótọ́ tí gbogbo owó jìyà àlejò sọlọ́wọ́ sálàfù àlejò sálàfù kì í ṣe onídàgídídàgbọ̀ àlejò ẹni jẹ́jẹ́ ilẹ̀ kàrà àlẹ́ àkólẹ̀kẹ̀ náà àbí rọ́bàrà ń sàmì ìwọ́n ni wàá rẹ̀ dàrí ṣùgbọ́n tẹ́pá wọn kẹfẹ́ tí wọ́n fi sínú àlejò sọ̀fẹ́lá tí wọ́n kúlẹ̀ ìgbọ́n tí wọ́n jẹ́ kó pẹ́rẹ́ tù sí tẹ́fẹ́ gbẹ̀mí ẹ̀ ọlọ́ọ̀bá ni ó nira nílẹ̀ kẹ́ yóò kọ̀tà lórí àná ògbóni mọ̀ wà á lọ́wọ́ ara rẹ̀ fún ìdàkọ̀rí ẹ̀ ọlọ́wọ́ wáyé ọ̀dà fún ọgbẹ́tọ̀ àti ìrọ̀lá fún àlejò ní bẹ̀rẹ̀ kí àlùfáà ń alùpùpù jẹ́ àwọn ìbàyà nígbà gbé dáwọn àlejò lórí ẹ̀rí pípọ́ àwọn èèyàn àti ṣíṣàlàyé àwọn èèyàn yẹn láti wá lọ síbi àwọn ọ̀sẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ nínú mọ́nájú dáwà ní ìṣọ̀lọ̀ṣọ̀lá láti rí pé kò sí tó bá lọ́pọ̀ náà ẹ ìṣẹ̀tẹ̀ nígbà àwọn àwọn afárafárá fi yẹn náà wọ́n máa ń yọ̀ lẹ so wọn fi fẹ́ jẹ ẹ ọ̀rọ̀ báyìí tẹ́lọ́ padà rá fífẹ́ pé ọ̀rọ̀ àkílẹ̀ yìí ṣe ẹ lọ káàbùn lápòjú mi ló wà ṣùgbọ́n ọ̀rọ̀ káàbùn rẹ̀ àmì ìfẹ́ mi ti dá alámẹ́jì sàkáǹtà ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ àríkálọ̀ ọ̀sẹ̀ rẹ̀ mú bí láti gbà balẹ̀ sí àtúnṣọ́ ẹgbẹ́ nísìnyí lójú ẹ̀ tó ń sọ̀ yẹn tó bá rẹ̀ lọ́wọ́ ṣàlùbàlà ǹbẹ́ ìdí wákà mùnà torí mo ní mo ti hájú zù mẹ́wàá sọ mo fẹ́ fi àsùnlẹ̀ ṣe ọ̀rọ̀ mọ̀ọ́jà rẹ̀ yóò kúrò àyè ọ̀rọ̀ tó máa ń bẹ́lẹ̀ iná kọjá pé mo mọ̀ amẹ́ríkà ọ̀rọ̀ pé bóò ní kí nígbà bóò ní ìjọba sáàgùn oṣù tó lọ́lẹ̀ nàìjíríà rápọ̀ ṣé ìyẹn ní ìjẹ́ ṣẹ̀yà àkọ́kọ́ kalẹ̀ alẹ́kùjà ẹ̀rí ìlànà ìwà lẹ́kùn níbi àwọn àfáà tí wọ́n ti kọ̀rọ̀ nípa jihad tí wọ́n ti kọ̀rọ̀ nípa mọ́nyáàjò àti ìṣubú àwọn àmẹ́jọ́rọ̀ níbi dáwà wọn wọ́n láyà àbí iṣẹ́ ìfọwọ́ bá rìn sọ̀rọ̀ ìpínlẹ̀ mọ́tì báyìí lẹ́kùn níbi àwọn àfáà tẹ́gbẹ́ rùdúùdù pọ̀ kàí bí sẹ́yìn àwọn ọ̀gá ọ̀gá ara pé ẹnì kan sọ̀rọ̀ báyìí ó wà nígbà pé kẹfìrí ní pọ̀ nílẹ̀ ó wà mú ọ̀rọ̀ àrọ́dù alàgbẹ̀nìyà àrọ́dù alàgbẹ̀nìkà ó wà mú ọ̀rọ̀ dàrí láti sàrà láti sàrà ìṣẹ̀lẹ̀ kí ni wọ́n máa mú wá fún bẹ́ẹ̀ àdìkúnjá wọ́n máa mú ẹ̀rí wá fún wọ́n sọ̀tà ibo sọ yóò rí bẹ́ẹ̀ àlàyé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ìṣúlùgbò yàrá káká gbé dáwà máa dé ó kà dé ó lẹ gbogbo yẹn kọ́lẹ̀dé ogun kékeré jihad gbó láti bá wọn rárá ìgbésẹ̀kúté ìbá gbọ́ mọ́ yáàdì iye òní sọ pé mùsùlùmí ń dàgbé títí mọ́ láti sàràfíà kó láti sàràfíà kò gbà pé ó bóde síjọba pọ̀lọpọ̀ táwọn ọmọdé ìwé mọ́ sí ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣọ́ yá bọ́dà ìgbé lákàrà tí ó máa ń gbé nǹkan ìwé lágbàdà ká gbogbo ẹ̀ ọ̀yá gbogbo fáwọn ọ̀rìn yẹn mọ́tàbí sàlàfíà kò fara mọ́ yìí. ìjọba ní ìwé yín tó sọ pé tó sì kankan tẹ́ ẹ̀ fi lọ́fẹ́ lọ ìlú òwúrọ̀ yìí ẹ̀ ló lè àlóòrùn ti lọ bá bíìsì lọ́fíìsì pé ṣàlà lọ sọ bíìsì a ní ìdí pé kásàlàyé àwọn ọ̀rọ̀ kan tí ò lè yẹ òtítẹ́rí nínú islam ti wá àlẹ́ mi sàlá ń tọrọ ọ̀rọ̀ sáwà tí tó sọ pé ẹgbẹ́ ìlú ẹni tẹ́ ni ẹgbẹ́ ìlú ìtẹ́sìn ti yé sọ yìí a sọ bẹ́ẹ̀ ìyẹn tó tẹ́sìn ti yé sọ ní àkàrà kò yé òun yìí tó bá yé òun ó mọ̀ sí pé bóyá ẹ̀jẹ̀ àwọn àbíyá òun náà ní kíni o òun náà ní kákọ́kọ́ ti àlùfóòjì àwájú lẹ́yìn àlùfẹ́yà àfọwọ́ ánẹ́sì bàbá rẹ̀ wọ́n ti bọ̀ gbẹ́jọ lọ kára àwọn ọ̀dọ́ nígbà tó fàyè mọ́lá láti sọ́ra fáwọn ọ̀sọ̀ àwọn òkú tó kí lọ́rọ̀ rẹ̀ ó ní kábàámà Rasulullahi sallallahu alaihi wasallam ìlà kíkùrọ̀ wọ̀nyà kọ́lẹ́sọ̀rọ̀ wọ̀nyà nàgàṣì kápẹ́lẹ̀ rẹ̀ nípa báyìí sọ́lá àti ṣe fẹ́ fún àwọn ẹlẹ́rìí kódà àwọn kìkò nínú wọn ó lè rẹ́ sọ́lá arákùnrin arábì kọ ọdẹ sáárà arábì kọ ìwé ó kọ lẹ́tà sí kífrọ̀ abáwọn ẹ̀pẹ̀ lọ́ra kífrọ̀ ìlú wẹ̀ àwọn ẹ̀pẹ̀ kọ ìfọ̀ àná. Now, arábì sọ́lá ó ní ó kọ lẹ́tà sí kífrọ̀ wàyí là kọ́ ìfọ̀ wàyí là nàjáàṣì wọ́n ilẹ̀ kún lè jà báàrẹ̀ pẹ̀sọ̀rọ̀ ìwà yà lọ́sùn mi. ó lè sọ nǹkọ lẹ́tà sí kísọ̀rọ̀ ọba kísọ̀rọ̀ ọkọ̀ sí ti kọ́ńsọ̀ ọkọ̀ sí ti nàjáṣí. ọwọ́ ni bu àti gbogbo àwọn ọba kàǹkàkàǹkà yẹ̀dẹ̀ òwú ilẹ̀ Islam amsa ń pè wọ́n sí ọlọ́run ọ̀dẹ̀ lọ́wọ́ ìtàhálà àdébí pé wọ́n sọ̀rọ̀ ọlọ́pẹ́ wá gbà Islam. àdébí kí ni ó kọ lè fa àlà sí àwọn ọ̀rẹ́ tí kìí pẹ̀lú wọn bá ara ìgbó sùn. kí lóò lóyún ṣe ìsìbáṣù rẹ̀ nígbà náà alifu jà ó kọ lẹ́tà alẹ́sìtì ẹ̀sán sàn kọ lẹ́tà ó kọ sí kátàkù sọ́lá ìlà Kisra wà ìlà Qaisar wà ìlà Najashi wà ìlà kulli jabbarin alẹ́sìtì sàn kọ lẹ́tà sí gbogbo wọn pátápátá yẹ̀dẹ̀ ọ̀hún ila Allah ta'ala ó dà ó ní wàhálà ìsàbí nàjàásí àlẹ́bí sọ́nà àlẹ́yìn rọ̀ṣùn bá rẹ̀ sọ́nà bá rẹ̀ sọ́nà yẹn bẹ́ẹ̀ ó sì wà yàgbé. alásùwá ni kì í wá sí nàjàásí èyí tí ànábì kírun sí láwo. ayé àgbẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ìdúró ọ̀rọ̀ yẹn tó kàwé káwọn ẹgbẹ́ tó kọ́kọ́ sọ pé kátàmà rọ̀ṣùn bá rẹ̀ sọ́nà ìlà kísra wà ìlà qaisar wà ìlà nàjàásí wà ìlà kulli jabbar yẹ̀dẹ̀

arábìnrin abdullahi ibn Hudhafa asáhámi arábìnrin rẹ̀ sí ọba akísọ̀rọ̀ kí ni gan sí kẹ́nu mọ̀ bùkọ́lù ṣe gbà wá kí ni ọba akísọ̀rọ̀ yẹn arábìnrin sọ́lá arábìnrin abdullahi ibn Hudhafa sí ìgbà sẹ́ni eré nínú sára arábìnrin sọ́lá kí ló ṣe tàbẹ́dà kọ̀ọ̀lù kìtàbù bó ti àwọn ìsọ́lá mọ́tò àwọn kìtàbù ànàbẹ́ sọ́lá ọkọ̀ mùtí àgbẹ̀dì báyìí ọkọ̀ fóònù àmì ìkọrin sára mi kí ni bẹ́ẹ̀ ló wọ́n gba ìsìlámù gba àmọ́ ọ̀sẹ̀ ìsìlámù mọ́ ìṣe mọ́ ìṣe ìfọ̀mọ́ mọ́ ìṣe kúfù mọ́ ẹ dákun jọba táwọn náà ti àwọn mùsùlùmí lọ di gúbà kan pa. ṣé ìjà ló ń bẹ̀rẹ̀ wọ́n kọ́ ti bọ́ọ̀bù mọ́ra pé ẹ̀rọ ìdí ẹ̀ bá ti gbé bọ́ọ̀bù ẹ̀ lọ àtúnwá àtijọba rẹ̀ lẹ́kẹ̀ wò. ànábi bàbá sálá wọn náà gbìdá wà lẹ́yìn rẹ̀ àtà ànábi kọ́ ìsálà. nígbà tó ní ẹ wá rí ìsálà nǹkan kí ó ṣe wọ́n ti àkọ́kẹ́ sábà tàbí ọwọ́ amúti àtúnṣe sálà ọwọ́ afọ́dẹ̀ òdìgẹ́ ọ̀fẹ́ àti ìdálẹ̀ ń kọ̀wé sí tọ́ra kó sì sọ. nígbà tí wọ́n dọ́là àwọn ìlú sálá ọlọ́mọdé fún àlejò sálá nípa àtẹ̀sẹ̀ kí àrùn sàṣọ àlejò tọ́ àwọn bàbá ti gbọ́dọ̀ kàwé. tọ́ bó ṣe rú bó ṣe kóòdì ìfàlà wa ọlọ́mọba ìṣèjọba tiẹ̀ náà yóò ṣe kí ni o yóò dùn òun ló bá àwọn afáàní ọlọ́mọba subhanahu wa ta'ala lọ́sàkọ̀ọ́ ọlọ́mọba ṣe padà sí kí ni padà ó padà rún ìṣèjọba rẹ̀ náà padà rún. ó mọ̀ sí pé àdókè sọ̀rọ̀ lọ́wọ́ àlùbà sálà sí ibi dáhàyà sí dàwọ́ sí àdókè òjò kí kò bẹ̀rẹ̀ pẹ̀lú jihad. kí ló fi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí ni olùsálà kí ló ń sálà bẹ̀ ṣe? iṣẹ́ ìfọ̀sọ́ àbùsọ̀ yìí pé ẹ yóò ṣe kí ni o lè yọ̀ níyàwó àlàjẹ̀ mí bákanáà àti kọ́lẹ́tà sí kọ́lẹ́fàrò ẹ́ yìí òun náà ni ìrọ́kùl ìní ini ọkọ̀ president wọn gbà náà àwọn kan ní Eh, ìlú ọkọ̀ president wọn àdébìnrin dèhíyà àwọn èsì pè ní dàhíyà ní fásitì dàn tó tẹ́yẹ pé tẹ́yẹ pé dàhíyà tó ibùdó ọkọ̀ léfa àlìkálíbí onímọ̀sọ́rí bí ọkùnrin yẹn oní jìbìrì ló máa ń gbé àwọn ọ̀rẹ́ wà sáwọn láàyè nínú ọdún tó bá sáwọn ọ̀rẹ́ àlè jìbìrì ọ̀rẹ́ ìsàlá ní máa ń wá ní àwọn ọkùnrin yẹn àdébìnrin sáà دحية أو دحية ابن خليفة الكلبي الذي يرى في رقم قيصر سبق الهلال والإسلام الذي قد سلام بعد أن بقى قيصر سيدنا جاشي طبعا الذي يرى سلطة الذي يرى عمرو ابن أمية أو قمري الذي يرى في أمرين gbogbo ilé ìṣe ìtìbáàtì wípé àdébí sọlọ lọ́wọ́ àlè wọ̀sálàm àdébí mọ́ ń kọ́ rìsálà sí àwọn èèyàn yóò fi wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àṣùmọ́lá tààrà yóò fún wọn lẹ́rìí ó dà títà mí wọ́n sàlàyé tí ó wọ ẹni tó sàlàyé àwọn ẹ̀rí ẹ̀ tó sàlàyé fún wọn. ilé yìí ó jẹ́ káwọn ìpẹ́rọ sílẹ̀ kan sáà sọ wípé ìsìláàmù ọmọ borí ìpìlẹ̀ ó jẹ́ àti wọ̀lbàyà pẹ̀lú ẹ̀rí àti àlàyé àwọn ẹ̀rí ẹ̀. báyìí adẹ́sùn wá fọ́nà parí wáyà tẹ̀lẹ̀ wípé ṣùgbọ́n o nàìjíríà sábẹ̀ bí kọ́lẹ́tà sí yìí lẹ́yìn ìsàlẹ̀ ní sọ́nà àríyọ̀ lọ́sọ́nà kéèsì nàìjíríà sí àbẹ́bí kírun sí láò irú òru wo ni àkàràbọ̀ wa sàlàyé ilé yẹn. báyìí adẹ́sùn sálà ọkùnrin tàbí wọn nígbà míì gan ẹwọ tó ṣẹlẹ̀ irú ti rọ́kìlà yẹn gẹ́gbó ti wá nínú àdìs abdulhamid abbas wípé abdulhamid abbas ó ní abu sufiyan mo kọ́ abu sufiyan abu sufiyan yìí ìkan nínú àwọn sàdáàtù àwọn kùrọ́ṣì náà ní nígbà náà kó tó ti bàtì náà nínú àwọn tó gbogbo àwọn sàdùn alhamdulillah àkírọ́ ó fara sí kí ni ó wà bàtì náà abdulhamid abbas ní abu sufiyan akhbarahu. min fihi ila fi abúlé ní àbáṣe ní Abu Sufyan ó sọ̀rọ̀ yìí fóun látòrí ara àtẹnu Abu Sufyan ló ti gbọ́ ọ̀rọ̀ yẹn tí ọ̀rọ̀ náà ó ní nǹkan fi mọ́tì mọ́tì láti ìkárà ti bẹ́ẹ̀ ọ̀rẹ́ sọ́lá ó ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì parí Hudaybiya gbẹ́sẹ̀ Hudaybiya ọdún ọdún àwọn alẹ́bí Islam, ọgbẹ́ wọn mẹ́ka òjò orí mẹ́ka wọ̀ ó dúró sí ilẹ̀ ìbíyà àwọn kèfèrí wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sí àṣírọ́ wọ́n padà gbé àdéhùn láàrin wọn sólùfò padà ṣẹlẹ̀ wọ́n padà jọ fi ọwọ́ sí ìwé àdéhùn tó báyìí káwọn yìí táwọn ìṣẹ́ bá bọ̀ nínú wa ò nígbà wọn táwọn ìṣẹ́ bá bá wa àwọn òṣè kí ni o àwọn òmò àgbà wọn àtọ̀pọ̀lọpọ̀ àwọn kẹfẹ́ jọ fi ẹnu pẹ̀lú lórí àbúṣòfin àwọn á ní ìgbà táwọn parí súlòkù rẹ̀ bí ìyà rẹ̀ òun kú o àbúsùbíà àtàwọn èèyàn kẹ́ta àwọn kọ̀rọ̀ ìṣò òun kú o lù àwọn tó gàrí lọ bàbá yìí náà ànàbì sharp wọn lọ sharp afẹ́fẹ́ ìtura tó yí pé ànàbì sọ̀rọ̀ àwọn sálà ànàbì máa ń fún àwọn èèyàn lẹ́rìí ẹ̀rí ni ká wá gbogbo oníbíyà kéde rí ẹ̀rí ni ká kọ́kọ́ wá lọ́rọ̀ láti fún wọn kí lóò fà ní tó fẹ́ ṣe ibi kékeré ló kú sípò káfí kí lóò fà ní tá a fẹ́ ṣe nínú kó bídà kú sípò bídà rẹ̀ tó bá fà yìí. ṣùgbọ́n ètò kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ tó gbọ́dọ̀ lékè lẹ́nu wa ni pé bóò làwọn èèyàn ó ṣe gbogbo ó ṣe padà sínú sunna sínú sáàbù lọ. lórí ayé ayé táyé di bàlẹ̀ ẹkú bẹ́lí tó bá kú kí làbà kí ni ìwúlò tó ṣe fún ọ. bàbá mi sọ pé kẹ́lẹ́ kọ́kọ́ máa lo àdéhìí Suhaib ẹ tí wọn mú sí mú wá wípé ẹ ẹ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ sọ nípa àbàdàn nínú àbàdàn sọ̀rọ̀ ọba àwọn kan tó ní àwọn alábẹ̀gbẹ̀ àti bọ́bá wo sẹ́nà àfẹ́ tó ti fún pàṣẹ kẹta tí wọ́n padà ń dàgbà wọ́n ti wá fún arúgbó láà ìgbàgbé tẹ̀ fún alọ́mọ ọ̀dọ́ kan tí mo wá kọ́ síhìrù yìí ọmọ ẹgbẹ́ àlọ́ ń kọ́ síhìrù tí mo lọ́dọ̀ àrọ́rìn tí mo gba ẹ̀kọ́ ẹ̀sìn ó padà rí pọ́pọ́ yẹn ọlọ́pàá ní kó mọ ẹ̀sìn ẹ̀sìn padà yé nípa àdéhìí mo fẹ́ lò wípé sẹ́yìn tó nígbà ìgbẹ́yé tọ́ba yẹn rẹ́ pọ́ ọmọ yẹn òun lọ́mọ yẹn pa ọmọ tó wà sọ pé tọ̀ fẹ́ pa mí kí n kó ṣe ó mú mi ní gbangba ó wà pé jọ ọ wà yọ nínú mi ọ yọ ìdá ń bẹ ọ wà pé pẹ̀lú orúkọ ọmọ àárín náà sọ fi wípé lẹ́kọ̀ọ́ ní odi bọ́ọ̀mù mọ́ra kúrò àlẹ́ àsìkò nígbà tí ẹ̀ kí ló sọ̀rọ̀ sáwọn aráàlú rẹ̀ ó gbà Islam ẹ̀dàkùn jẹ̀ máa èèyàn mélòó tó tara bọ́ǹbù táwọn èèyàn ní káàkiri ìjẹ̀ Islam mẹ́rẹ́lò ẹ̀ tó para rẹ̀ yìí kódà yóò tó pa tó tó pa mùsùlùmí nígbà yẹn so àwọn afáà ní bọ́dá àjẹ àwọn àbíyá rẹ̀ ó ní àbúsùfíà ní ìgbà tó wà kó lù ọlọ́ṣà ó ní ibi àbíkítà rẹ̀ mọ̀lọ́sọ̀tàlá ṣáàmù ló ń wà idan bayan mun suna kamar da rabu ya sallallahu alaihi wasallam eh kana ma mun suna ila ila irakla irakla ya je ọba bo kai to ya ni azima ro ya ni ọba ro ọba ro mo ni irakla ya abul qaisar gbogbo tó bá ti jẹ ọba ro mo ko qaisar ṣùgbọ́n ọba tó jẹ lásìkò ìgbà náà ó kọ tiẹ̀ irakla tó jẹ bí ọba abata habata gbogbo ọba tó bá ti jẹ habata la pè ní kéde àgbàjá abàrà lọ ọ̀rọ̀ yẹn àti ìpamọ́ abàrà lọ ọ̀rọ̀ níbi ìparí àdéhùn àti ọ̀sán àti ìpamọ́ pamọ́ lẹ́yìn náà kò sí dáhùn wàdí wàdí báyìí gbogbo ọba tó bá ti jẹ ní habasha ìlànà bọ̀wọ́n àyànjáṣe ọba tó bá ti jẹ ní róòmù kílànà bọ̀wọ́n ọ̀sán ó ní wà káàdà dáhùn yàtọ̀ àlùkàndì já àrùbí táà ní mo sọ pé wọ́n lọ́rẹ́ lọ sí kọ́ńtọ́ọ̀ dẹ́hìyà kala dé àwọn dẹ́hìyà sọ̀rọ̀ àbí abúlé náà bá a sọ̀rọ̀ wáyà sẹ́yìn. ó ní padà fún àwọn ìlà àwọn ìlú bùsùrọ̀ nígbà tí dẹ́hìyà sọ̀rọ̀ tó gbé tó mú ìsọ̀rọ̀ àti sọ̀rọ̀ dé ó wà lọ múlẹ́ta yẹn ó lọ bá ẹ̀ńtálẹ̀ pẹ̀lú ẹni pàtàkì nínú bùsùrọ̀ ìyà ìrọ̀kùlà nígbà tó fún òun lẹ́yìn para ẹni tí ara bùsùrọ̀ yìí ó wà lọ fún ọba president orí tó wà bẹ́ẹ̀ kí ni tó wà ní lẹ́tà rẹ̀ apàtàkà ó ní iṣẹ́ lọ́kùnrin àwọn ọkọ̀ pé hàn hàwùnà ahàdùn ní kó ní hàn àrọ́jù alẹ́dẹ̀ yẹ́sùn ọmọ àdàwùn àbí kan nínú àwọn ìjọ tàbí ẹbí tàbí ìran ọkùnrin tí ń pẹ̀lẹ̀ tí ń rò pé àìlẹ́bí ìwọ̀n tí ń sọ tí ń rò wípé ìdáhùn súnmọ́ ní yorùbá

قالوا نعم أو نبالي قال فدعيت في النفر من قريش أنا أقول أنا أبو سفيان pẹ̀lú àwọn kèéfì sóò nìka àwọn àtàwọn kùrẹ́ṣì kan àwọn ọdọ wa fàdà kọ́ni náà ara ìrọ́kìlá àwọn ọ̀rọ̀ wọlé bá ìrọ́kìlá fáwọn ọ̀dọ́ hajjukum akọrọbù nẹsàlá mi náà ádà rọjò lẹ́yìn yẹtù àná ọ̀nà bí tàdé tó súnmọ́ ìdùnnú gbogbo ẹ̀yìn tẹ̀ ìjókòó yìí tàdé tó súnmọ́ kò ní eré lò tá àná bí ìdòwò yẹn àló sọ̀rọ̀ yìí. fàbàrà àbùsùfíà fàkójọ àná àbùsùfíà ní mọ̀sàkó tì í ní. ńgbọ́tà àbùsùfíà ní sọ̀rọ̀ yìí pé mùsùlùmí náà lè kéde. èmi mo súnmọ́ ju yàní èmi ni yẹ bí wa lànà fọ àjùlá fún ìbára yàrá yìí wọ́n ló súnmọ́ jù náà nípa ọ̀túnmọ́ ọ̀túnmọ́sẹ̀gẹ̀dẹ́rà wà á yílá tó àtúhádì ọ̀lùfì gbogbo àwọn èèyàn tó wá sẹ́kù ọkùnrin sẹ́yẹ ìwọ̀n lábì bá yá ẹ̀yẹ ìṣẹ̀ ìjà fún gbogbo ẹ̀rọ ẹ̀yẹ sọ fún àwọn kùrẹ́ṣì wípé ilẹ̀ ìfá ìlú náà àdá àrùn rọ́dún lẹ́bi yẹ́ tó máa ń lọ́wọ́ nàbí sọ fún ẹni tó rò pé oṣù máa nàbí mo fẹ́ bí léèrè àwọn ọ̀nà béèrè kan ẹni tó rò pé oṣù máa nàbí jù ẹ ní kó dá mi lú àwọn béèrè kan nípa mi nípa ẹni tó pẹ̀lú ànàbí rẹ̀. fàyínká dábà ní fàkàdìrú òhù tó bá ti pa wọ́n ẹnu ẹja o fàyínká dábà ní fàkàdìrú òhù tó bá ti pa wọ́n ẹ yẹni pé tó bá ti parọ́ ẹ̀yin yòókù jẹ ẹsẹ́kù lẹ́yìn ẹgbẹ́sẹ̀gìrì ẹgbẹ́sẹ̀ ìrọ́kùnlà fẹ́ rìsọ́là tó rẹ́ bàtà bàtà sọ́là mi ó fẹ́ ṣe ìgbà tó ó ní nà inú ìṣẹ̀lẹ̀ ó ní fa ẹ́ fàyè kádàbà ní fa kàzìbú kọ́là fa kọ́là Abu Sufyan wọ́n inú wọn lọ́wọ́lá àbò hàn bàtà àbí ìsọ̀rọ̀ aláìyá kẹ́lì nà kàdà ẹ̀wọ̀n tá tí n bá parọ́ ń dán náà àwọn ekùrọ̀ èṣù sẹ́kù lẹ́yìn mi wọ́n mọ̀ ẹ́ já mi làkàdá bùkún ìbá parọ́ àti pé tí n bá wá parọ́ yẹn wọ́n wà fẹ́ padà sọ pé àgbóṣù bíi ọparọ́ o àgbóṣù ìmú abẹ́ni yẹ pẹ́rẹ́ tó ń mọ̀ parọ́ yẹn tó mọ̀ pàṣẹ tẹ̀lé rẹ̀ ẹ̀rọ kúrò àbá tọ́jú rẹ̀ ẹ̀sìn pé ìwọ ara wà bá bí léèrè ẹ̀rọ gbọ́dọ̀ bí o kẹ́yìfà hasanu fi kù irú ẹbí wo ni ẹbí ẹjú pẹ̀lú gbọ́dọ̀ bí wọ́n ṣe rí ẹlẹ́kùnjẹ́ máa kí ni ìrọ́pùlù bẹ́ẹ̀ ṣe bẹ̀ tafapus ó fẹ́ wádìí òdodo ó fẹ́ mọ ẹjú pẹ̀lú ẹbí yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ nígbà tó pé ní ìsìnkú tó rí ní sí ìwújà wà mẹ́ kí ló fẹ́ yẹ àgbàyà ó bẹ́ẹ̀ mo ti fúlárì ìgbàgbọ́ ti fúlárì yẹn mo ti lẹ́yìn yẹn mo ti fúlárì ó lè lẹ́ báyẹn nígbà tó ń fúnlẹ̀ pé ẹ̀ ní má tó tó ní dẹ́ ìdíwọ́ ti dúró tàbí tàbí ìfò pé àdí tó kà fún yẹn bẹ́ẹ̀ kò ti gbọ̀ yìí. tùtù èyí ó fàṣùkò lẹ̀ ó sàlàyé pé pé bó ṣe lọ́ọ̀rí àwọn dájú ìgbẹ́ ọmọ tẹ̀sí náà mo ti kàfá àwọn náà mo kàfá àtàní kàfá wọ́n láì pé kò yẹ kéèyàn máa gbà ẹ bọ́ wà tó tẹ́ tẹ́ sàlàyé fún mo ní àdúrà kò sáàyè tó báyẹn ní mo dá mẹ́rin kí n mọ̀ sọ pé kò tẹ̀lé ń sàlàyé ẹ̀wọ̀n ìta ló ti dáwà púpọ̀ ṣe fọ̀dà ní ní oníyàwó alájẹmí ilà àlùyá irọ́ ọ̀dà adébí ní ìrànlẹ́ àti ọkùnrin náà láàrin wọn ẹbí rẹ̀ dáa kọ́lá fàlùkẹ́rù ní àbá èyí mọ́lẹ̀ ìrọ́kùnrin nígbà tí nínú àwọn bàbá àwọn bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ ìjẹ́ wọ́n ti jọba yìí ìjẹ́ wọ́n nípò ìjẹ́ ti lọ bí i ni wọ́n ó ní lọ́wọ́ kùtùlà àbúṣùkà ní lọ́wọ́ òtún gbẹ́jọ wọn èso wọn ìjọba rẹ̀ wọn tẹ́ẹ̀mù ní tó fi bèrè bèrè tó fi bèrè bèrè ni wípé tó bá jẹ́ pé wọ́n ń jọba rẹ̀ wọn ó lè bá àjẹ́ pé ọ fẹ́ kílèmù ipò àwọn bàbá rẹ̀ nípa ànàbí ṣe bẹ̀rẹ̀ yẹn káì ìlọ́pàá tó bẹ̀rẹ̀ yìí pé fàlùkùsùn tẹ̀tẹ̀ ìwú náà ìbẹ̀rẹ̀ kẹ́lì kọ́bílà ayé ẹ̀kú làbà kọ́ni ọ̀dà ṣé ẹni yẹn tó gbọ́dọ̀ níbi ọ̀rọ̀ yẹn tẹ́ntẹ́ mọ́ ẹ̀ntẹ́ ti gbóòórùn rọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ gbogbo tó sọ tẹ́gbẹ́ pàrọ̀ tẹ́lẹ̀ ìlọ́pù tó dé mọ́yẹ̀ tẹ̀lé ọ̀ àwọn oníwà tẹ̀lé àṣọ̀rọ̀pù náà àgbọ̀ àbàáwò tí àwọn ẹni pàtàkì àwọn ẹni lọ́wọ́lọ́wọ́ ní kókàkiri ni àbáwọn ọ̀lẹ́ inú wọn àwọn aláìní lọ wọn kó tó bá gbọ́ àfárá ògùn bó tó dá ah, irọ́ àwọn ọ̀lẹ́ àwọn ọgbà àwọn àwọn àwọn oníṣẹ́ àwọn obìnrin àwọn aláìní náà àwọn tó pọ̀ jù náà wọ́n ti kí wọn tí wọ́n tẹ̀lé kọ́ńdà àyẹ̀dì ìdúrà àmì ẹ̀kọ́ sóòtù ẹgbẹ́ tó lóyè ṣé àwọn tẹ́ wá sọ yìí tí wọ́n lé sí ni àbí wọ́n lé gbogbo ìgbà àwọn bèrè bèrè yọlọ́pù ọba gbé. Pẹ́pẹ́sọ̀ ọba rú. Ọba rú nìyẹn. Ọ̀rẹ́ kúrúsù náà wọ́n yẹ̀ zìlú, àbúrò jàre rọ o. Àpò òdí owó pọ̀ sí mo gbà ní o. Ọ̀rẹ́ alìyẹ̀ tẹ́jú àhàdùn mílíọ̀nù àdìrò ẹgbẹ́ tó. Ó lọ́la padà. ǹjẹ́ nìkan kan ó ti padà kó mọ̀ lẹ́yìn ìgbàsọ́gbà sọ́gbà fún àkògí sẹ́yìn rẹ̀ ìyá náà tó kó mọ̀ lẹ́yìn rẹ̀ báyà àyẹ̀dùkùnà bí sàtọ̀tàlá táwọn wà nípa kíkó ìfúnpá lẹ́yìn rẹ̀ òjíṣẹ́ yẹn ó bá ni nígbà tó yẹ pé inú sí ni mo jẹ́ padà yẹn ǹjẹ́ tó jẹ́ kó kó tù náà àbúṣe fẹ́ àti o. قلت نعم أبو سعد الدائري أبدا أدوك فيه كيف قال في ذلك الإجابة فدام يقول لي أبوه يا تيزم يقول أبوه يا تيزم ó ní kú tẹ̀kúrù lọ́hàgbò bàìlẹ́nà bàbà ìdáwò àwọn àti ẹjọ́ arápámbìtì olóògbé fún ẹ̀ka ìlú ọ̀yà fààyè àgbèrè tí àwọn ẹni máa ń dalẹ̀ ìbéèrè ìkéde ìgbà wo ni mo ní àbúṣù fìyàn ló kú òní lù sọ́lọ ṣáàmù bádà kò lè rí yà ní ò lè rí yà sọ̀kí wọ́n sọ láàrin àlọ́bẹ̀ àtàwọn ọkùnrin yìí ní ò lè rí yà wọ́n ti sọ́lọ́gùn wọ́n fẹ́ lu kò lórí àdéhùn irọ́kùnrin àwọn bíi àbúṣù bíi àlàyé ìgbà náà wípé táwọn bí mo ń balẹ̀ kí ló wá rí kúntù náà kì í dáadáa o wà náà nù mí ní òfin mo ti dà jẹ́ lálọ́dúnrí máa ń wà sọ́ ní òfin ya túmọ̀ rẹ̀ ó ní ẹ̀sìn máa wá o a ṣẹ̀ṣẹ̀ parí àdéhùn kan ni àwọn àpẹẹrẹ tó jẹ́ pé àti ìmọ̀ bá lè dé òkú ṣe sí bí ó ṣe bá wà lò ń náà gbogbo sáà pé àbá kọ́dà rí ṣùgbọ́n túrùn tá a wá ṣe ṣé yóò pé àbí òní pé àwọn àpẹẹrẹ tó ń tẹ́sì pé àmọ́ tó ṣẹlẹ̀ yìí قال فوالله أنا ولد nígbà tí ìrákùn sọ gbogbo ìgbèrè ìta oníwàlúwà tó mọ̀ fọ́lọ́pùra máa àǹkàrà nínú kẹ́lìmọ̀tìrín ó dè kìrò fi yà ṣe à bẹ̀rẹ̀ àmìyàn àbúṣe àmìyàn ó ní kò sí nǹkan kò sí ẹ̀rọ ọ̀rọ̀ fún bí kí n di ẹ̀fẹ́ kí kí ni kí bẹ́ẹ̀ ni mo ti ọ̀rọ̀ kankan bọnú àwọn ọ̀rọ̀ ìjòdòdó náà lọ lẹ́yìn ọ̀rọ̀ tí mo ra sọ pé àṣẹ àṣẹ parí àdéhùn kan sẹ́yìn pẹ̀lú ẹ̀rọ àìmọ̀jọ́ sẹ̀rẹ̀ ìwọ́n tó tẹ̀síwájú ó ní fàánù kọ́ra àdàkọ́ra àhàlù kọ̀ọ̀láwù ìjẹ́ ìrẹ́ ká sọ lọ́rọ̀ yìí tájú rẹ̀ ìyẹn pé dáwà tó gbé wáyé ẹni tó tájú àná ti torí gbòdò rẹ̀ kùtù náà nígbà tó wá sọ láǹfà iná tó wá sọ fún tọ́jú máa nẹ̀rù tó tọ́ ọwọ́ àtẹ̀rẹ̀ sọ ìdí tó fi béèrè àwọn béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ àbúrò fíà obìnrin pẹ́ bí rẹ̀ kí ló

lọ́sọ̀rọ̀ bí ẹ̀fẹ́ ẹ̀rọ wa lọ sí ẹlọ́kùnrin sọ ọ̀pọ̀ nígbà tó wá sọ ìgbà wa tán nítorí tẹ̀lé ń bẹ̀ ni pé mi máa yà àmúrùkù ó tún wá kó bẹ̀rẹ̀ kan tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ní kílẹ̀ àṣẹwò àlẹ́bí yẹn pa yín gẹ ẹlẹ́kùnrin tani náà gbogbo bẹ̀rẹ̀ àwọn tó fi ya ó ní yà àmúrùkù náà ti sọ̀rọ̀ àti wà ìgbà káàkiri wà sí ìlà ìwà àpá kámọ́ ṣe jìnnà àpapọ̀ yẹn kámọ́ kámọ́ lọ àlọ́ àdéhùn yẹn kọ́lá ìyẹn kún mọ̀ ṣàkóló fi ìhà kan fa ìlà òdòdó. a ìlọkùnrin tó tó gbogbo tó ọ̀fọ́ nípa ànábì yìí o tó a gbogbo ṣe rí ló ṣe ṣàlàyé àjẹbí ànábì ọ̀rọ̀ ni. ọ̀pọ̀lì kò ń ju alam anáwó ọ̀ríjù ẹ̀rọ ìlọkùnrin kò sì ti mọ̀ pé yóò jáde gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ ó gbé ànábì yẹn dùn. wọ́n lọ àkún àwọn ìlú òun ní ìfọ̀ ṣùgbọ́n ìrò pé ọ̀dọ̀ orí ló ti jáde wá ó mọ̀ sí àwọn ìyàwó tí ó ti mọ́rọ̀ báàrin ló ti jáde tó rọ̀ wọ́n mọ̀ pé ara àwọn arọ̀ àwọn táwọn ti jáde wá ó ní wàlọ́ àlẹ́ àlẹ́ àkùnrin sí ilé ní àkàbàtù lẹ́kọ́ àrùn wàlọ́ kún sí ìdáhùn làkọ̀tọ́ọ̀tì àkọ̀lá lẹ́yìn wàlọ́ yẹ̀dọ̀gbọ́n nà mọ́lùkù òórùn máa tàkà àkọ̀lá lẹ́yìn ìrọ́kùnrin wa sọ̀rọ̀ ó ń tọ́ nígbà tí mo ti á ń òjíṣẹ́ ni pẹ̀lú wàrà ìtọ̀ ọ̀sán ká kó ṣe wí yóò ṣe rí òjíṣẹ́ ni ọ̀jẹ̀ mọ̀ kó yóò darí ṣùgbọ́n kó yóò dá ká ló wà rọrùn fún mi kí n lè fi pọ̀ ọba mi ilẹ̀ ìrọ̀lọ́ tó kọ́ wa ó ní ká ní mo lè fi pọ̀ ìjọba rúùmù ilẹ̀ kí n pa sí i náà gọ́ọ̀tù nìkan àkọ́bá tẹ́lẹ̀ ìbá nífẹ̀ẹ́ ti wá méjì àtẹ́lẹ̀ ìwò ẹ́ ó láti máa lọ́dọ̀ rẹ̀ jẹ́ à ebèké tí mo bá fọ bàtà tí mo sọ wá lọ àbí ọ̀dọ́ tó fi kó lẹ̀ tó kó fi lẹ̀ ó ní tó mọ̀ dáa àbùkù náà lọ sọ fọlá lẹ́yìn ìgbà náà ló rà lọ́wọ́ lọ́wọ́ àbí kìíní lẹ́yìn ìgbà náà ọ wá sọ tí ra ń gan ẹsẹ̀ ẹwà kà ẹtú kàlùkì fáìlì ìyá àbí ìlú tó wà tó ṣe àbúṣe àbí ìlànà ìrọ̀mọ́ ìrọ̀hìn ní إلى إرقل عظيم الروم سلام على تبع الهدى أما بعد فإني أدعوك بدعاية الإسلام عقل تسلم عقل تسلم وعقل يؤتيك الله أجرك ومتعك وإن توليت فإن عليك اسم الحريفيين وأحمل ولك آية وأخطياء على الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ونشرك به شيئا لا ويتخذ بعضنا بعض أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون فلما فرغ من قراءة الكتاب ارتفع بالأصوات الضوء فقط عليه رسالة عليه كده وضع رسالة عليه كده هجيب كويسين كويسين بلاك ìṣòkòbí orúkọ ọlọ́mọ̀ẹ́ agbára muhammadu òbíṣẹ́ ọlọ́mù sí ìrọ́pìnà àlímù ró sàlámà àwọn ìsábà àgbòrà àlàáfíà àkọ́kọ́ báyìí tó bá tẹ̀lé ọ̀nà ẹ̀mọ̀ àmà bá lẹ́yìn tí mo ṣe ọkọ̀ nígbà yìí bá fa ìní àdúrókà ẹ́ bìbì ààyè islam áfíríkà islam

anáwó fayazhab pé ẹ̀sìn yìí yóò gbalẹ̀ kẹ́ ẹlẹ́kùnjẹ́ báà kí ni ó mú àfúnṣù bíi àmì dà pẹ́ẹ́sì yóò gbalẹ̀ kẹ́ ṣe ìyá mi ìdíbẹ̀ rẹ bí ló jẹ́ nígbà mi lọ kọ nígbà mi kọ sí ìrọ́kùnlẹ̀ ó ní ó jẹ́ kí ìmọ̀ àti gbogbo bàyáàrù gbogbo tí ìrọ́kùnlẹ̀ pé lọ́wọ́ àwọn òṣèlú bàyáàrù yìí ó jẹ́ kí ìmọ̀ pé anáwó fayazhab hàtà àdùkọ̀dọ̀ lọ́wọ́ àwọn ẹ̀yẹ ìlànà ó ní bí mo ṣe wá wà nínú ìlú ń balẹ̀ pé ah, islam yóò gba ẹ̀kẹ́ tó tó títí tí tọ́lọ̀ ń bu apá àti islam lọ ìgbára kò náà kókó kó nàìjà islam. àdìrá ayé tó ní wọ́n àjà ìsàlá islam ó hàn lóòótọ́ ló sì gbogbo ogun ẹ̀sìn padà ṣùgbọ́n kí ló fi borí òkú jẹ àlàyé ẹ̀rí ilé oúnjẹ káwọn kìí fèrè mọ̀ pé ah ẹ̀sìn lọ́nà gẹ́gẹ́ àbúrò fi àyè tẹ́lẹ̀ tó ti fi àlàyé ní ìdíbàyè. báyìí àdébísọ̀ lọ́rọ̀ ó ṣe ń kọ ìsára fẹ́ ojú ìjà àwọn ọba káàkiri nìyẹn tọ́ káwọn sàlàyé ti fi ọ̀rọ̀ Nàjáṣì àbí lèyìnlíyà ọ̀rọ̀ àbí lèyìnlíyà ọ̀rọ̀ jẹ̀mí làbí yà ń lọ sí wọ̀lẹ̀ kọjá àgbàyà wọ́n ti hàn ẹ́ tọ́ ọ̀dà bá kàkà sí àtàkà kí wọ́n sàlàyé ti Nàjáṣì àpàrẹ kàkà ìjọ tí ó ṣe tó bá lábá bá tàrà ipò gbélé ìhàwọ̀ èèyàn ẹ fún wọlé rí èèyàn fàtà ṣùgbọ́n náà bídà náà kẹ́kọ̀ọ́ sọ wá ẹ̀yà bídà ṣùgbọ́n ẹgbà mélòó ló ti sàlàyé fún pé bọ̀ tẹ̀síbí tẹ̀ ń fà yìí ṣùgbọ́n àárín tẹ̀ ń fà yà tó nílẹ̀ mu àwọn ẹ̀rí tàbí ti ṣàkárò bó ṣe ń lọ́wọ́ bó ṣe ń ti gbá gbogbo ẹgbẹ́ ló ti sàlàyé fún kò tó lẹ̀ fún mustahilatu ìtẹ́ ìṣe yìí tó múlùd kò bá súnà bídà bídà ẹ̀ tí ìlànà wọn ti là kàkàkà ẹ̀mí ló lámọ́ fún òun ní bídà àti ẹ̀lọ́kàtì àyè ẹ̀mí ló láfọ́ òun ní ẹ̀lọ́kàtì àyè òun ọgbó báyìí ẹ̀dá kàtàlí àbí ẹ̀wù àkókò ṣe ṣáàbì wọn ti gbà tíra kan bẹ ṣíṣe kìíní kankan lórí mọ́tà àbá ẹ̀ka ẹ̀dá fàmì pọ̀ ẹ̀mí ló láà ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn pé wọ́n ti ara wọn náà ni ó gbogbo eléyìí ọkọ̀ láfà nínú kákọ̀ wàá tẹ̀ wàá sọ sí ọwọ́ bọ́ sí jihadi pẹ́ pẹ́ tó ìjọba nàìjíríà gbogbo wa pátá àwọn ọ̀sẹ̀ islam nígboro ti gbé láwàá yẹn wá gbogbo aráàlú kẹ́kọ̀ọ́ islam ẹ ó tẹ̀sẹ̀ rẹ bẹ́ẹ̀ gbé gbogbo apáta àwọn ọ̀sẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn gbogbo olùsẹ̀rẹ̀ ẹ̀ta bẹ́ẹ̀ ṣe òṣèré àná ẹgbẹ́ ìlòṣẹ́ àwọn ẹ̀yẹ́ àwọn èèyàn tó mọ ní ṣẹ́ka yàtọ̀ sí pé ẹ máa jalè wọ́n bìí lọ ẹ lóyún ọ̀gbọ̀n pé ó tún ní ìṣọ́ọ̀bù tó ti máa gbé ẹ̀rọ ilé bá ní ṣe ẹ máa jí sẹ́nu àgbéyà ìgbé lọ ó rò pé gbogbo ẹmọ kan ẹ máa jàmàlà ẹ ń jàmàlà sùkẹ́ lákòókò àgbé lọ ìhun tí wọ́n ti ṣọ́ọ̀bù tó ti máa gbé ẹ̀rọ so ẹ ń jẹ́ wàá mùsùlùmí ni ó yóò ti mọ̀ lákòókò ṣẹ̀yà tó ní mọ̀ àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àlàyé àwọn ẹ̀rí ẹ̀rí kó tó wá kápá pàrà so ilé ìgbòsí bàbá mi tó kọ́ láfàbọ́dá àjọ àwọn àbí sọ̀rọ̀ ìjọba ṣàrà sọ̀rọ̀ bá pẹ́lú ìwọ̀n ìyàwó àjẹ bẹ́ẹ̀ àbíyá min hujjati wal bayan jihad hatta yadda àwọn gbogbo àwọn tí wọ́n ń yapa láàmú àwọn tí àjọ ń lo ayé yìí nínú àrọ̀bìnrin lárúbá àánú wọn ni àbẹ́sẹ̀ lárúbá ẹni yìí pé àwọn tá a ti ẹ̀fún tí àná yàtọ̀ mílà àwọn Yahudi àti sọ́rọ́ wọn mùsùlùmọ́ mùsùlùkì àti àwọn ọ̀sẹ̀ wọn yóò hàn tí wọ́n pé ìsàgbọ̀nà ìsàgbọ̀n náà tí mo rẹ̀ wọ̀ ẹ̀rí wọ̀lẹ̀ tó ń fẹ́ ẹbí wọ́n ti fún ilé rẹ̀ àlàyé wọ̀lẹ̀ tó ń fẹ́ ọ̀sán àyè lélẹ̀ wọ́n rí wọ́n rí zú pẹ̀lẹ́ àkọlùwákọ̀ àdáàlì ṣe fọ̀ọ́sán ní ètà àdìsọ́ yìí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ yára ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣàkàtẹ́ nípa ti àbúrò sókè yára àti ìrọ́pìlà ti ó ṣẹlẹ̀ yára ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó kún àdáàlì فإن المسلمين جاهدوا في الله حق جهاده àwọn mùsùlùmí tànà wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ sápá nípa àpàtàpá hàtà tẹ́sà àtìríkà tàbílẹ̀ ìsìlámẹ́yà tó bìdì wípé ẹ́ islam ọwọ́ àṣekínni ẹ̀fọ́nra rẹ̀ ó ti kíni ó ti wá ẹ̀fọ́nra rẹ̀ ọ̀fẹ́ káàkiri wọn táṣàrọ̀ hàdà tíì ẹ̀sìn wá gbalẹ̀ gbogbo ẹ́ fílmù màṣáárì pí wọ́n ti màgàrí bó ti wà níbùyọ̀ ló wà níbùyọ̀ àjẹpẹ́ àwọn mẹ́tì islam ò borí nínú ẹbí wa àwọn mẹ́tì islam ò borí ládùúgbò wa nínú ìlú wa jẹ́mà kí lákòókò mú pọ̀n àlùfóòtì ọ̀gbẹ̀yà fún mọ́ra wa lẹ́kọ̀ọ́ jihad àkọ́kọ́ wa kálukú ọ̀kọ́kọ́ lọ gbá ìwọ́n gbá tó fẹ́ pa àwọn yẹn ọ̀ ọkọ́ gbàgbọ́ yẹn tó fẹ́ pè yẹn sí olóòlù ọ̀dá yìí nítorí ọ̀fẹ́ lọ́pọ̀ àwọn yẹn sí yẹn ó jẹ́ àtọ́ ọ̀fẹ́ lọ́pọ̀ àwọn yẹn sí òbá kámù sọ̀rá òbá kámù

ẹ̀rọ àwọn sáàgbọ́ sáà mú akọ́wọ̀n ìyá dẹ̀mọ̀tà yẹ fún àwọn ẹ̀rọ eléyìí onìkan tí ìsìlámù fún ọgbọ̀n ìgbẹ́ lè yọbi ọlọ́run tó dára ìsìlámù pé kúdà wà bí nílẹ̀ hàk lè yọ òdòyìnrọ̀ ọ̀hún alàtì ìdíkòrè láti lè bá àfẹ́sàmù ọ̀rọ̀ gbogbo ẹ̀sìn. báyìí àbáwọ̀ adásùwà sọ pé adásùwà sọ pé kátàbọ̀rọ̀ sọlọ́lá sọlá وليس بالنجاش الذي صلى عليه رسول الله صلى الله عليه وسلم الأمثلة إليه كثيرة حضرت إبعاد ليس كذا وبا سواء كان مسرائيل ثم تتميم الفائدة فقط مسرائيل كل ما جاء فائدة هذا هو نعم مسرائيل فقرأ تي أنا نصر أنا تبي فا أنا لو بدأ كسر أو كنت بدأ كسر أتلا أطول أتبون دوت لا لا فا نجاش شرط كل تاسع أنا سؤالي أما كيسي نجاشي èyí tí ànábì kírù sí láwọ̀ ìrúwó o náà ni ìrún sọ̀láàtì jànáza ìrún jànáza ìtàmọ́nkí sí òkú la èyí tó jẹ́ kára tó sọ báyìí òun ni wípé ànábì sọ́nà bá rẹ̀ sọ́nà tó kù bá kú àmọ́nkírù tó kù la abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn àwọn àwọn àríkọ̀ tó kù bá kú tó jẹ́ mùsùlùmí tí ó kò ààrẹ láǹfààní àti dẹ́nu tó kú sí ìjà ní ẹ̀tọ́ láti kí mo sí irú òkú bẹ́ẹ̀ láti kí o sí irú òkú bẹ́ẹ̀ náà tọ́ àwọn àfà wọ́n fi ọ̀ràn lórí ilé ṣùgbọ́n nínú àwọn àfà tí wọ́n sọ pé àtọ́ a lè kí mo tó kú là tí ò sí mẹ́ wọ́n wá jẹ́ pé mùsùlùmí ká kí sí là one àtùgbàládá two ló tó máa jẹ́ àtùmọ́kò òkú yẹn nẹ́pẹ̀lú sọ̀rọ̀ àtùmọ̀ wọ́n fẹ́ kí sí òkúra àwọn bẹ́ẹ̀ òkí ni ojú tí ṣẹlẹ̀ Islam àbí kí ni ojú tí dáwà àlàbíyà tó kò wọ ilé tó ti lè gba ẹ̀ka kú ní mọ́lá kan sọ̀rọ̀ bíyà àbí wọ́n pa ṣéèkì kan ní Kaduna wọ́n pa ṣéèkì kan ní Kaduna àwọn mùsùlùmí bàtẹ̀ káàdé kúra jọ káàkiri òtún wọn káàkiri ojú ilé yìí káàkiri abadigbọ yìí sọ wọ̀lẹ́sà bíi nàìjíríà sọ̀rọ̀ sọ́lá rẹ̀ sọ́lá nàìjíríà sọ̀rọ̀ bíi kọ́ńtà sí kí nàìjíríà sọ̀rọ̀ bíi kírun síra ó túbọ̀ sí pé àbẹ̀bí kírun sí nàìjíríà sí kàlá. sẹ́ńtà pítà gbóòrùn níbi ọ̀rọ̀ sọ́dọ̀ àbẹ̀bí sọ́dọ̀ bíi kírun ó kírun sí nàìjíríà sí kàlá. tọ́ irú wa ń ta kìsìra òun náà ní sọ́dọ̀ báyìí àbẹ̀bí kírun sí nàìjíríà sí bọ́lá sọ fún wa níbẹ̀rẹ̀ pé nàìjíríà sí tó ń kó yẹn náà ló kọ́kù ló ó kírun kù àbúwá lọ sí mẹ́sàlá wípé ẹni tó bá kú tí àwọn mùsùlùmí tá a ti wà ní lùbùmí ká lè kí mùsùlùmí tán káàkọ́ lu ọ̀rọ̀ ṣéèkì nìkan yìí rẹ̀ lọ́wọ́ sàárà lórí mẹ́sàlá yìí ṣéèkì nìkan wọ́n ní inú sílẹ̀ àwọn záàlù màá láti yìí sọ̀rọ̀ àlàkùnlé máa yìí tẹ̀ ẹ̀ wọ́n ní kèé kò fún sílẹ̀ àwọn àmọ̀ ìsọ́lá òṣìlá àfẹ́fẹ́ sálàmù káàdà bí òṣì òṣì gbogbo òkú tó bá kú là tó wájẹ́ káàdà bí òṣì ibi tí ẹni ẹ kú sí káàdà bí wàá kírun aláìsílẹ̀ tó bá tó bá rẹ̀ káàdà bí òṣì sílá ó ní sàkọ́ni mẹ́ta akọ́lùkùn kẹfẹ́ ọ̀run nínú ẹni mùsùlùmí ọ̀hún. àlejò sálàmù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti kọ́ kú nínú àwọn mùsùlùmí táwọn ti ṣègì ní o tí àmì ṣùgbọ́n kò fẹsẹ̀ múlẹ̀ látọ̀ tó láti anáwó sọ́lá ara nàjáṣí ẹgbẹ́ àmẹ́jì ha ni àmẹ́jì kúrò sí nàjáṣí náà sọ̀lá tó wúra tẹ́bi ní gẹ́rẹ́ bí sẹ́mẹ́ ń kí wò sí ìtura. ẹni pé tọ́ ọdún tí èkó kọ́ ìtùsọ̀ àti kọ́ gbọ́ òun wípé àmẹ́jì kúrò sí nàjáṣí náà kí wọ́n ti nàjáṣí ti مفعولاتكم الشيخ الألباني رحمه الله تعالى عورا ولا في مسألة عن واقع من مات في بلد ليس فيها من يصلي عليه صلاة الحاضر ها أبعد تاني بوجوه كان tọ́ba kú sí ìlú kan tí ó sẹ́ni tí ó kí ìrun jọ̀nọ́dà sílá fàhádà yusalli alayhi tọ́ ìfọ̀tún mùsùlùmí sọ̀lá àtàwọn ọmọ rẹ̀ eléyìí àwọn musulmi kan tí wọ́n sí nínú òdò rẹ̀ wọ́n kírun aláìsí mẹ̀sílá kí ni ṣáàtù tó bá kú sí lóòrùn tó ṣe kíni o tí ó rí àwọn mùsùlùmí tó kíni tó kì wòsílá tí kà bá sọ̀rọ̀ wọ́n wá fẹ́ bẹ́ẹ̀ wá wọ́n lè lè sọ lọ́wọ́ ìsọ́lá ara nàìjáàṣì nítorí pé àlọ́sà kírun sí nàìjáàṣì là níta níbi tí sọ ni wípé ajẹ́pẹ́ kí la ó ní ó kú sí àárín ibi tí ò ti sí àwọn mùsùlùmí níta gbóòrùn bẹ́ẹ̀ ni ẹ sọ pé tọ̀ adébẹ́yẹ tí kọ̀ níyà jẹ̀ bá níbi ti nàìjíríà sí yìí náà á kí òsìlá bá rẹ̀ kí òsìlá á kí òsìlá irú ro sọ̀rọ̀ àbúrò wá àjẹmọ́ àdùn àtàbí yẹ̀zí ìlú bá àwọn màràbà ó ní wàkàlù jẹmọ́ àdùn àhàdìsà fíyà ثم صدت في سياق واحد تقريبا للفائدة فبعث استغفر الله ورا بتاع الله بقول وابو حديث وعا من عليه الدورة يبقى سورة تقول إن رسول الله صلى الله عليه وسلم نعى للناس وابن مارينة النجاشي صاحب الحبشة في اليوم الذي مات فيه النبي صلى الله عليه وسلم النبي أوصفه نجاشي ọba abájá anábì tó fọ ẹ̀fà àwọn yẹn nílùú ìlú rẹ̀ níwá màdíyà anábì wà sọ́wọ́ pé iná ọ̀làkùn kọ̀dìmáàt ọmọ ìyá ayé kan ti kú nílùú àmì mọ́tàlì yàrùn abdùn lèlá àyèfà rẹ̀ lónìí ẹrú ẹrú ọlọ́run la kan tó jẹ́ nìire òkú lónìí anábì wà sọ iná ọ̀làkùn kọ̀dìmáàt àbẹ̀bẹ̀rẹ̀ àwọn ẹrú ọlọ́run ọba ọmọ ìyá ayé kan ó ti kú lónìí ní ìlú kan tó yàtọ̀ sí ìlú yín ibi tó kú sí kò kú sí ìlú yín kò kú sí ìlú ẹ̀yẹ mùsùlùmí kí ni ká ṣe pàkú mu bàtọ́ lu ààrẹ ẹ dìde ẹsẹ̀ kí ẹ̀jẹ̀ ká kí kẹ́ kí mo ṣe ra kọ́ọ̀lù mẹ́nu hùwà àwọn tàbí ìwà nípa lẹ́nu tó kú táà tó tí ò sí ìlú wa kọ́ọ̀lù Najashi àrẹ́bí Najashi sọ́lá wà kọ́ọ̀lù istaghfiru li akhikum ẹ̀tọ́ra àforíjì fọmọ ìyá yín kọ́nà fàkọ́rọ̀ dàbí ìlànà mùsọ́lá àníbàjáde pẹ̀lú wọn kókó àwọn mùsùlùmí lọ sí mùsọ́lá àìbí tí pápá tí wọ́n ti kírun ثم تقدم فصفه خلفه عن بوالي ومصاف لي عن صلاة صفين قال فصفنا خلفه كما يصف على الميت أبا مصاف لي عن نبي كلمة عن مصاف أبك وصوك وصلينا عليه كما يصلى على الميت عواكر لنا داشلا جلد وسباك وسي لا طيب يرون واكي طيب قال فأما لو صلى عليه وكبر عليه أربع تكبيرات عرفت واحد تكبيرات مالك قلت لي بدأش لوري طب مسألة أو عصا وعقل لوري ليه àwọn ènìyàn àwọn sọsọ pé ara gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni pàtàkì ló sàárù tó sàǹfààní fẹ́sìn tó nípò fẹ́ tó nípò nínú ẹ̀sìn tó bá kú kódà káwọn mùsùlùmí ó kírun sí láti ibi tó wà lára pẹ́ẹ́ni pàtàkì ní abíyí ni àwọn mùsùlùmí ìlú yòókù náà o a lè kírun sí la bọ́sù àtọ̀tọ̀ yìí ọ̀rẹ́ yóò clear bí a bá a ṣe kà á kẹ́ pé ẹ̀sìn dáadáa wọ́n ti sàpàdé fẹ́ sí pàṣẹ wọ́n kú mẹ́ ẹ́ àwọn àbá kan ní àwọn àbá ọ̀lọ́lá àwọn àbá kan sọ pé kò kò tún sùn ní fún kò sí yà nìkan ló lè máa bẹ́ẹ̀ àwọn kan dára gbogbo kó lámà kí ó mọ̀ sí la ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ló ṣẹ́jà àwọn ọmọ ọ̀tá ara tó ń ṣàlàyé agbára yẹn. àṣẹ kan bá ní ṣe wọn lọ́sọ̀ àti tó kọ́ lọ́wọ́ ìgbésẹ̀ ní àwọn ọmọ wọn sọ̀rọ̀ kan ní ìgbà tó ń sọ̀rọ̀ nípa bíjáde sáwọn sọ pé ọmọ ìyá yẹn kan kú lónìí ẹ̀kọ́ àforíjì fún ó ní fi hàbí la hadith dẹ̀lí ìlónì nínú àwọn hadith arẹ́rìí mbẹ́ mi ń wùdú òyìn làtà pa lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí ò pamọ́ ala anam najashi ya kánà mùsùlùmá ìpín najashi ìgbà náà ترمي كيلو سلاح مسلمين ويؤيد ذلك أنه جاء نص صريح إلا عنه بتصديقه بالمواطن فقال أبو موسى الأشعري ودل عنه أولي àtìrẹ́ ọ̀pọ̀lọpọ̀ ààrẹ ẹ̀rù tó sọ bẹ́ẹ̀ nígbà Abu Musa ní àrùn ìsọ́lá àdókè ni ó pa àdàkàrà sọ́dọ̀ Nàjáṣí ó sì dàkàrà àkísọ̀ Nàjáṣí àṣàrò ànáwó ìṣòlùmá mo jẹ́ ìdí pàtàkì sọ̀rọ̀ fún Nàjáṣí tó ń tọ́ mo jẹ́ ìdí òkè ìṣọ̀lọ́ rẹ̀ wà á náwó lẹ́dẹ̀ bá ṣàrọ̀ bíi Ìsà kódà mo jẹ́ ìdí fún òun ní àdókè Ìsà sọ̀rọ̀ fún wa wà láwùlà ما أنا فيه من الملك تعبيته حتى أحمل عليه tí èyí bá ṣe ipò ọba tó ti tí mo ti gbà sọ́rùn yìí ìgbà tí mo bá nàbí kí mo bá kó bàtà mi. ó yàtọ̀ sí ti kọ́sọ́ọ̀rì nìkan kí ilé kọ́kọ́ sọ ṣahada alókùnrin ṣahada àṣahadu àdìmọ̀wò òṣèlú. báyìí àfáàní wàhálà máa ń dá hàn dá lójà kan láwùjọ sọ́tà àlọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe mú sẹ́yà mú wá. tọ́ ó ní wàlá tí ẹkùn mi á ní àgbẹ̀sọ̀ ti lóko yìí kọjá kọ́dà ṣẹ́kùn sáyẹn ló sẹ́yìn rahmanullah ṣẹ́kùn sáyẹn ló sẹ́yìn àdé asọ̀wáàbù èyí tó bọ́ sódò lójú asọ̀wáàbù anna rọ́ọ̀yìnbá ìmọ̀ tàbí bàlàdé láwùjọ sọ́là àlẹ́ yìí fi súnlẹ̀yà àlẹ́ yìí sọ́lá tó wà. ṣẹ́kùn tí òkú bá kú sí ìlú kan tí kò lẹ́lẹ̀ kankan kírun sí la á kírun sí la àwọn mùsùlùmí irú òun sọ̀rọ̀ àbùkù báyìí kàmà sọ́nà nàbẹ̀ sọ́nà àrà Nàjáṣì kẹ́lẹ́ bá nàbí ṣe kírun sí Nàjáṣì la ní àdínà òun mẹ́ta bẹ́ẹ̀ lẹ̀ kò fà á. ẹgbẹ́ Nàjáṣì yẹn ó kí ó kú sí ààrẹ àwọn ìpèlè wàá fi sọ́nà àlẹ́ yìí wọ́n àti kírun sí la wàá fi sọ́nà àlẹ́ yìí tẹ́ bá ti kírun sí láti tó kú sí láti ìsọ́lá ààrẹ yìí sọ́tọ̀ àwọn àyè àbùkátà sí ká tó kírun sẹ́ni ẹ̀ láàmá ní sọ́tọ̀ ìgbàyè ní àtàlẹ̀ fárúgbà sáfà pẹ̀lú fásitì mùsùlùmí ààrẹ torí pé ọ̀rẹ́ rẹ̀ ká kírun sókù la ó ti gbọ́ fún wa pàtàkì nǹkan sí kí mi o táwọn mùsùlùmí ti gbọ́ láti kírun rẹ̀ wà ní nàbẹ́yù sọ̀tọ́lá àdébìsìrè sọ́lá lọ́wọ́ ibi wọ̀tàwọ̀ta àdébì kírun sí ẹni tí ò sí mẹ́la gẹ́gẹ́ bí ìbẹ̀dá sí wọ̀tàràkà wò àwọn méjì sí kùrẹ́ àlẹ́ ìsọ́lá tábẹ́ ní òṣèkiri tí ò kírun sí wa torí pé àwọn ẹ̀ وتوتها وفعله وتركه سنة فعل ìṣẹ́tà ẹ̀rọ sàlámù sí rèé àti sàlá bíbá pàṣẹ tó yẹ kó ṣe tó filẹ̀ súnmọ́ méjèèjì wà á dà láwùjọ bọ́ òfin à eléyìí sì ti ta àti mọ́lò kọ̀tọ̀ wọ́n ara ọ̀rọ̀ ta lé ṣé kò sẹ́ni sẹ́ni ẹ̀rọ tó tààrà wọ́n ní eléyìí wọ́n ní wọ́n ara wọn àkùwárò ẹ̀rọ tó mọ́dà ahmed ìdá wọn ní sọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rọ wọn mọ́dà ahmed wà á sọ́hù ha á dàtọ̀ sí i ètò pàṣẹ ó fẹsẹ̀ múlẹ̀ jù ní àlàyé táwọn ṣe. ajá wípé ọ̀gbọ́n fàjàmúlẹ̀ dùdú wípé adam sọ pé kìí ṣe nàìjíríà ṣítà náà kí wọ́n sí la ní tó ń sọ mẹ́ ni pé nàìjíríà tí wọ́n ṣe rìsáàlù rìsáàlà sí ẹ́ tó ń sọ kìí tó gbà tó wà nípò sáà kọ́lẹ́tà sí gbogbo àwọn wọ́n gbà bàdé lọ́sọ̀gẹ́lẹ̀ o ní lọ́gbà ìsìláàmù sára bí wàá gbọ́pọ̀ gba ìsìláàmù ọwọ́ akú ó kó àdá àwọn kẹfẹ́ ni láti lè bá wàá jẹ́ káàmù tó tán ọmọ ìyá wa ni mùsùlùmí ni àbí wàá ti kẹfẹ́ ni àbí lè kí wọ́n sí la ó fi dáko kò sẹ́rìí mbẹ́ ẹnì kó sọ fún gbogbo ẹ tó bá ti kú ó bá jẹ́ ní pàtàkì àwọn afá àtàkì sọ lẹ́tọ́ ṣùgbọ́n àṣọ àìmọye ní pàtàkì ló kúrò yàrá làwọn ìlú wo yàtọ̀ sí màdínà náà ti kí wọ́n sábàkì náà sábàkì sẹ́ni pàtàkì lórí àárọ̀ ìgbà tí Umar wúkú ìlú wo yàtọ̀ sí ti ìlú wo ni wọ́n ti kí wọ́n síra gbogbo àwọn bẹ́ẹ̀ àwọn sábà kò kà kò kà ìgbà wo la gbọ́ pé sábà kí wọ́n kó wọ́n ṣe pàtàkì tó báwọn mùsùlùmí tó wá sẹ́kù wọ́n ti kí wọ́n kí wọ́n sọ́la nílùú gbòmí yàtọ̀ sí ibi tí ọkùn sí kó jẹ́ bá mùsùlùmí wọ́n ti kí wọ́n ti kí wọ́n sí ẹ̀rìn lá ilé ìrẹ́nìkan tó súnmọ́ súnmọ́ jù tó sì súnmọ́ òdòdó jù mo bá wo ṣíkàn bá ń gbà lọ sáárá wọ́n sọ tó pọ̀ kan. ṣíkàn bá ní wọ́n ní fàkọ́ àpọ̀ ìwà ayọ̀ àdá àmọ̀ṣọ́ wọ́n ní ẹ̀wù kan ṣe sọ wọ́n ní wà mímọ̀ ìwà ayọ̀ ìdò àdá àmọ̀ṣọ́ yẹ́ dùsùn ara kó lè gbọ́ èdè nínú ìjọ́jà àwọn àkókò fẹsẹ̀ múlẹ̀ ká máa kírun sọ́tò gẹ́gẹ́ gbogbo òkúra. annahu lamma matal khulafa ar-rashidun gbogbo gbàtà àwọn khulafa ar-rashidun àbákìrú wọn wọn túwákú bàbá irúgbù bàtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti sọ́lẹ̀ áhàdù ní mùsùlùmí àlẹ́ yìí sọ́tà bàwá yìí ẹnìkan tó náà mùsùlùmí àgbáyé wọn kí sàtò ìbẹ̀rẹ̀ mùsùlùmí. wọ̀nà fàálù kádà ṣe bẹ́ẹ̀ ni àtàwọn àtàlà nàkàlù bí dáàlì kàánù àbárí ẹ̀rí tí ó wà kúrò àwọn sàbẹ̀rẹ̀ tí ó bọ̀ká nígbà tí àbákìrú gbó wọn gbọ́ ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọn gbọ́ nígbà wo àgbọ̀rẹ̀ ó ní pàpọ́ بما عليك اسم المسلمين اليوم ستقول على كل قائل لا سيما إذا كان له ذكر وسيط ولو ولو من ناحية سياسية فقط ولا يعرف بالصلاح أو خدمة الإسلام ولو كان متى في الحرم المكي قل قرأ àbáde ilé ìlànà fi kojú ẹni tó bá sọ fún sàtúntò bẹ́ẹ̀ bù wá bó wọn máa kí fi gbogbo kura ẹni tá a fi máa kojú ẹni sáwọn kọlà máa rọ̀ sílù tí wọn wúlò fẹ́ sí ó ní àfẹ́ ìwádìí rẹ pé ẹlòmíì bẹ́ẹ̀ dẹ́gbẹ́ òkú mi ó kú sí haram mẹ́ka ọ̀sán láàrin àlàáfà àlàáfà fi mọ́tò hajj ẹ́ lápẹ́ ẹ̀yẹ̀mẹ́yẹ mílíọ̀nù ló kí wọ́n sí lára kò ájì tó ń ti bẹ́ẹ̀ àwọn tó sọ àwọn kí wọ́n sọ tó ń kọ́ ẹ̀kọ́ ولقابل ماذا قال النبي عليه الصلاة والسلام يقينا أن عمل البدع سجيبا àṣẹ́kùn ní ó mọ̀ lápàdá sí pé nínú àwọn bídíà alẹ́sìláyà tẹ́rì fi àálìmù bìsúnà ti hí tó ó jẹ́ pé ẹni tó bá nímọ̀ nípa súnà rẹ̀ sálám ẹni tó bá nímọ̀ nípa súnà rẹ̀ nìkan wà mọ́jà àbí sálám tó sì ìdọ́dọ̀ wò so ìdá ìmúlá ìdá àrùsọ jẹ̀má táwọn àpọ̀lọpọ̀ àwọn ọba sọ́lá fọ́rọ̀ rẹ̀ ní wípé a sọ àbúrò bọ́ọ̀hì a máa kí irun sí a máa kí nígbà tí mùsùlùmí bá kú sílò àwọn kẹfẹ́ gẹ́lẹ́ bó ti wá níbi ti kọ̀míyà àti ànàjáṣí lóbi lẹ́gbẹ́ a nínú àwọn àfà tó jẹ́ kí ni ọ ẹ́ tó tààrọ jámà ní àdé gẹ́bí nínú àbùdáwò pẹ̀lú àbùdáwò fẹ́ tààrọ jámà àdé ìtòsẹ̀ ó ní bá bọ́ọ̀lù fi sọ̀lá àti alàlùmọ́sí yẹ̀mú tó fi bìlá ti ṣe ó jẹ́ ìsàkóso nípa mùsùlùmí tó bá kú ní ìlú àwọn ìṣẹ̀gbọ́n àbẹ̀tí òṣùwọ̀lá ìdá èyí tí aráàlú sọ pé lẹ́yìn tàbí nàìjíríà ṣe sọ́lá rẹ̀ sàn ní tó sọ nìyẹn pé nàìjíríà ṣe tàbí kọ̀ ní sàálà sí yẹn wọ́n kò fún nàìjíríà ṣe tí níbi kọ sọ́lá ti àbá pẹ̀lú ìmọ̀ ìdàlá ní tó kàwá dùn wípé látò rọ́ẹ̀ ètò sọ́lá tábà kí gbogbo òkúra ó jẹ́ sóńtà pàpàlà kan ló mọ̀ jẹ́ bídíà pàpàlà kan ló mọ̀ jẹ́ sọ́lá nígbà wo nígbà tá a bá rí mùsùlùmí kan tó kú sílẹ̀ àwọn kẹ̀kẹ́ dáa ní gbẹ́kùn òkè òsìlà mùsùlùmí tá a bá wá láǹfààní àlẹ́kùsílà. àwọn bàbá wọn mùsùlùmí dá kú ìdí ò bá àdìkẹ́ni yẹn ṣe tó nínú ẹ̀sẹ̀ àlàǹfààní tẹ́sí kí òsìlà ìpòkúsọ àdúrà ló kú tá a mọ̀ sí mu àlàǹfààní tó wá kúra jọ kàmínísọ̀ àbí ní jùmọ̀ àbí ní ẹ̀ẹ́d ló mùsùlùmí dá kú àlàǹfààní tó lọ́sọ̀rọ̀ wa wípé àti ibi àti sáà ti lọ gẹ́gẹ́ ni pé àníbi kọ́ lè sára sí àwọn èèyàn ó sì kò wọ́n pẹ̀lú ìlọ̀ fún jáde ọgbà ẹ̀yà rẹ̀. ìmọ̀mù náà wáyé rahmu ọ̀la ó ní fi hadar hari ọ̀nà sọ̀rọ̀ bàdé tàbí sàtọ́ tàbí bẹ̀rẹ̀ ibi àníbi kọ́ lè sára sí ọba kristu ọba gbé ara wo. ó ní àdéhùn yìí ó dámọ̀ jàwáàzù dùn áhùn kò fà á lẹ́tì islam ìjẹ́ ilẹ́tọ̀ọ́ kápẹ́

ẹ́ tí dáwọn àfẹ́mù bá ti lọ́dọ̀ wọn ààbò ẹ̀yà àgbò kára fẹ́ bá wọn jà àfẹ́ pa wọn yóò lọ jẹ́ aláàbò àtàbòsí rẹ̀ tó bá jẹ́ pé yẹ̀tí wá lọ́dọ̀ wọn gbọ́ ọ̀dọ̀ àwọn olùsáàbù eléyìí náà ṣe ó dájú àwọn sọ̀rọ̀ dẹ̀lá lórí dáwà tó dáwà tẹkinọ́lọ́jì ìpìlẹ̀ sheikh fawzan wọ́n ní ọlọ́run owó islam ọlọ́run sheikh ibn taymiya wọ́n ní yòtò kérò wàlá dín ní kó ní islam wọn lórí gbogbo ẹ̀sìn sheikh fawzan wà ní yòlíyà wàlá dẹ̀mí ní àdìyàn gbèlú jẹ̀dọ̀ ọ̀gbàyà ẹ̀jì hàn yóò wà lórí gbogbo ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí àti àlàyé lẹ́yìn ìgbà náà jihad so kò sí èsì jihad ní ẹwúlò sọgbà ayé tọ́lọ́ bá dáta á ti sọ̀rọ̀ nípa jihad kí làwọn bọ̀ wá bí tó rẹ̀ kí làwọn kan sí oṣù jihad ọ̀sán ọ̀sán àmọ́ ìṣòkan tó dé ju pé a tó bọ́ jihad a kọ̀ nígbẹ́ ó jà ó ti ó ti débi pẹ̀lú àwọn ẹgbẹ́ òjòrè ìgbẹ́ táwọn ọmọ borí ládùúgbò nínú ẹbí nínú òbí nínú bàbá bá ti ń sára ìfúnpó táà ń ṣe iná ìtàwọn ọmọ náà nìyí táwọn abájí gbọ́ ẹ̀sìn wáyé táwọn ọmọ mékè ó ti mọ̀ borí àwọn òṣèlú ilé rẹ̀ àlàyé fún ọba sáàrì ṣe lórí wọn tí ṣe kòtò tẹ́jọ ọ̀la ìtàhárà ilé tí wọ́n sọ àbẹ̀rẹ̀ kò mọ́sára ìgbòrí wọn níbi àwọn àtúntọ́ kó sọ pé fún kó sàlékún àgbóyé wa kò ṣe wá ní òṣèlú tó tọ́pàá yẹ kó sì mọyé sàkó lójọ àwọn sára sọ́rẹ́ صلى الله سبحانه وتعالى أن يوفق الجميع لما يحب ويرضى هذا وصلى الله على محمد وعلى آله وصحبه الأخيار وخلاقه في الأخيار والسلام عليكم ورحمة الله وبركاته.